هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدثاتها وكل مهدثة بدعة وكل بدعة ضلالة أما بعد أدفني يد ولو باوة ọlọ́run ọba tí ó tún sọ wá di àsìkò yìí ọba náà lọ́ba tí a dúpẹ́ fún àfi títóbi ọlọ́run ọba wa àfi bẹ ọlọ́run ìjòkó wa ní jọ́mẹ́jọ jọ́mẹ́jọ léyìí tí a fi ń dára wa lẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn ọlọ́run ọba wa ọlọ́run mọ́sá ìgbà lẹ́sìn fẹ́ ní kọ̀ọ̀kan wa ọlọ́run agbára ọlọ́run ọba wa a ṣe àdúrà fún ẹni kọ̀ọ̀kan wa gbogbo yìí tí ó ti dá nínú ọ̀rọ̀ wa kọ́lọ́run mọ́sá jẹ́ ọmọ dá síwájú sí èyí tó kú díẹ̀ káàtó kọ́lọ́run mọ́sá bá ní ṣe àtúnṣe rẹ̀ gbogbo yìí tí ń pawálẹ́kún ọlọ́mọsá iṣẹ́ wa ọlọ́mọsọ́ àfibárakàsì aláfẹ́ ara dojoojúmọ́ àlékún iman àlékún ìjọsìn ọlọ́wọ́n ọba wa kọ́lọ́mọsọ́ ìṣe fẹ́ nìkan kan wa. ibi tí akéwúdé òun náà ni màsíwáná wa màsíwáhùn bí idiniláhi ta'ala. آخر المطاف gbogbo nǹkan ní máa ní ìgbẹ̀yìn. alìjàzá wasawab gbogbo ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ látìgbà tí ọlọ́run bá ti payé rẹ́ tí a ti ń kà síwájú yẹn èyí tí ó jẹ́ ìgbẹ̀yìn gbogbo wàhálà nítorí àtẹnijọ́ wà ní jẹ́nà àtẹnijọ́ wọná àwa méjèèjì láàjọ máa ṣe wàhálà àmọ́ wàhálà àwọn nǹkan yóò já sínú àlìjẹ́nà wàhálà àwọn nǹkan yóò já sínú ná kọ́lọ́ mọ̀ sí wa lọ́mọ náà. lẹ́yìn ìgbà tí ìṣìpẹ̀ èyí tá a ṣàlàyé lọ lẹ́yìn ìgbà tí ọlọ́run bá ti yọ̀ǹda ipe ká wọ àlìjánà kọ́lọ́mọ́sá ìfàwọn náà sínú wọn. àwọn tí wọ́n jẹ́ ọmọ náà àwọn náà ti wọnú náà lọ. kíní máa ń fa àtẹ̀yìn fún ọmọ wọ àlìjánà ti ń fa náà ní kéèyàn máa sìn ọ lọ. kíní máa ń fa àtẹ̀yìn fún ọmọ wọ náà ìtì máa ń fa ọ náà ní kéèyàn máa ṣẹ ọ lọ́wọ́. ló sì jẹ́ pé àlìjẹ́nà ilé ìdẹ̀ra ni láti sinmi lérí gbogbo wàhálà tí ẹnì kọ̀ọ̀kan wa tí a ń ṣe à ń gbààwẹ̀ kìyàmù lẹ́yìn à ń kírun lójoojúmọ́ à ń náwó sínú ẹ̀sìn ọlọ́run à ń tọrẹ ìgbẹ̀yìn gbogbo nǹkan yìí òun náà ni àlìjẹ́nà alijanna tu darul muttaqin alijanna ilé àwọn olùbẹ̀rù ọlọ́run alijanna darul musallin alijanna ilé àwọn tí wọ́n ń kírun ni alijanna tu darul mutasaddiqin alijanna òun ilé àwọn tí wọ́n ń tọrẹ alijanna yìí ìyá darul lati a'addaha Allahu fil akhirati lil muttaqin wọ́n ní ọlọ́run ọba ti dá ó ti wà ọlọ́run bá pèpè rẹ̀ kalẹ̀ fún àwọn tí wọ́n bá ń bẹ̀rù ọlọ́ ọlọ́run bá sọ fún ọnu Qur'an ba'da a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run bá ní wasari'u ila magfiratin min rabbikum ọlọ́run ní ẹ sáré tètè lọ síbi kẹ́ wá foríjì lọ́dọ̀ ọlọ́run ọba yín ẹ máa ṣe competition bẹ́ẹ̀ ṣe wá foríjì lọ́dọ̀ ọlọ́run láàrin àwọn ọ̀rẹ́ rẹ ẹ máa ṣe competition pé èmi ní kò túbá èmi ní kò túbá èmi ní kò túbá láàrin. sáàrì ọ̀ nínú ìdílé lárúbáwá ìtumọ̀ ẹ̀ ni pé ẹ máa fi gagbága ipe mi ní kọ́kọ́ fi ẹ̀ṣẹ̀ ilẹ̀ èmi ní kọ́kọ́ fi ilé ilẹ̀ yóò máa jẹ́ iyì fún ọ láàrin wọn ẹ̀sìn làá máa fi ń ṣe yìí àyèfi ẹ̀ṣẹ̀ àyèfi yọ yìí ọlọ́run ọba ni wọ́n sáré òun ẹ wá bẹ́ẹ̀ ṣe tètè gba wájú ara yín ila magfiratin pẹ̀lú kẹ́ẹ̀tì ìdáráfẹ́ríjì ọlọ́run kẹ́ẹ̀tó jáde láyé wa jannatin arduha ẹ máa sálápá ń tètè ẹ máa competition bẹ́ẹ̀ ṣe wàlìjánà síwájú ara yín iṣẹ́ àlìjánà ẹ máa fi ṣe competition aridu asama waatu wal ard alijanna náà ọ̀fẹ́ bíi sánmà àtìlẹ́ni ọ̀ẹ́dẹ́tì lil muttaqin àwọn tí wọ́n bá ní bẹ̀rù ọlọ́run ọba ni wọ́n máa wọ ọbẹ̀ ẹ lè rẹ́ nìkan kan nínú àlìjanna àfikọ́jẹ́ àwọn olùbẹ̀rù ọlọ́run tẹ́yìn bá tó wá wà nínú olùbẹ̀rù ọlọ́run ọba láyé ń bí pẹ̀lú iṣẹ́ tí ń ṣe yọ́ọ́ máa béèrè àánú ọlọ́run ọba kún un nítorí iṣẹ́ nìkan ò gbéyàn wọ àlìjánà àdúrà nìkan ò sì gbéyàn àtàánú ọlọ́run ọba nìkan ò gbéyàn wọ àlìjánà àbẹ̀gbọ́gbọ́n ọlọ́run ṣàánú bàbá nàbí ẹgbẹ́gbọ́n ọlọ́run ṣàánú Abu Talib ẹgbẹ́gbọ́n ọlọ́run ṣàánú Abu Lahabi fámílì ànábì ni gbogbo àwọn tá a kà yìí. èèyàn máa ṣiṣẹ́ èèyàn ó sì máa béèrè àánú ọlọ́run lérí iṣẹ́ yẹn èèyàn onímù kan ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì tí wọ́n ń ṣe àṣìgbọ́yé nípa ẹ̀sìn ọlọ́run wọ́n wàá fi iṣẹ́ àlìjẹ́nà lẹ̀ wọn ò ní ṣe wọ́n máa wá gbára lé àánú ọlọ́run àánú ọlọ́run nìkan ò ṣiṣẹ́ kò gbéyàn wà àlìjẹ́nà iṣẹ́ nìkan ló sì gbéyàn wà àlìjẹ́nà méjèèjì lè yọ ọmọ sí kínní ilé yìí máa tọrọ lọ́dọ̀ ọlọ́run ọba wa là tọrọ ọlọ́run ti ní àdìjánà yìí àwọn olùbẹ̀rẹ̀ ọlọ́run ọba lòun ń kọ fún kí lè yín ó ṣe tó fi bẹ̀rẹ̀ ọlọ́run àwọn iṣẹ́ kan ní ọmọ ṣe. ọlọ́run sọnù àyàmì ó ní wọ́n fi dáálí kábàlì yàtànà fásilimútànà fi sùn ọlọ́run ọba ní gbogbo ẹ̀yin tẹ́ bá ṣe competition tanafus èmi ò ní lù mí náà ń pè bẹ́ẹ̀ ẹ tètè máa ṣe competition ẹ tètè máa dúra yín lọ ẹ máa fi gagbága nítorí àlìjánà yìí ọ̀dà púpọ̀ ẹni tí wọ́n bá fi gagbága kó tètè bẹ̀rẹ̀ ń sin kó rí pé wọ́n lòún dìde jù lóru ìwọ ni àwẹ̀ alhamisa ti jọ monday ti kò kì í já thirty fourteen fifteen rẹ kì í já ọrẹ duha kama yẹn náfìlà sunanu rawatiba. Kama máa tọrẹ ká máa ṣe sàrà gbogbo sẹ́ẹ̀rì a máa ń wo àwọn èèyàn tó ń bẹ wájú wa nínú ìjọsìn ká lè bá a ṣáwájú wọn àyè wo ẹni tó jù wá lọ nínú ayé anabi ni ládàzóró ìlàmọ́nà wà á fọ́ọ̀kọ̀kọ̀ ẹ má máa wo àwọn tó jù yín lọ nínú ayé ẹ má máa wò wọ́n ẹ má wo àwọn tí tó yín yóò di ká ilé dúpẹ́ fọlọ́n àwọn tó bá ti dọ̀rọ̀ ẹ̀sìn àwọn olè àmọ́ wọ̀ àwọn èèyàn tí wọ́n bá jù wá lọ mọ̀ wọ ẹni tó ní mọ́tò jù ọ lọ mọ̀ wọ ẹni tó ní ilé jù ọ lọ mọ̀ wọ ẹni tó lówó jù ọ lọ mọ̀ wọ àwọn tí ò lówó tu ọ kó lè bá a máa dúpẹ́ fọlọ́run àmọ́ tó bá ti di abala ẹ̀sìn ọlọ́run ní wàsáàrì òun ẹgbà wájú ara yín tó bá ti dàbí jánà wálé àtàná fásilẹ̀ mùtànà fi sùn ẹjá mi ẹ̀yàn ọ̀dà kẹmọ́ wá ṣe competition yìí pé èmi ò ju lágbájá lọ ọ̀kan nínú àwọn ẹni rí wọ́n lọ́wọ́ àtìyàwó rẹ̀ wọ́n jẹ́ mọ́ ṣe náfìlà lóru tó bá ṣe náfìlà tó bá di ibi aago mẹ́rin àbọ̀ èyí yọ wà lóun fẹ́ sùn díẹ̀ tó bá ti rí tíyàwó òun sùn báyìí tíyàwó tòun náà sùn yọ wà yọ dìde la ilaha illa yọ wà lọ́lọ́ ìṣẹ́láka mẹ́jọ mi wọ́n wá bí pé kí ló sọ pé wọ́n bí dhalika falyatanafas almutanafisun ọlọ́run ní ká máa jura wa lọ òun fẹ́ òun fẹ́ fi gbàwájú ẹ̀ àmọ́ nílé ayé mọ̀ wọ ẹni tó ju ọ lọ o èèyàn èèyàn sáré kọjá bọ́sítọ̀bù mọ̀ wọ àwọn tí ò ṣe kíni àwọn tí ò dáa fún tọ́ tó bá ti dọ̀rọ̀ ayé tó bá ti dọ̀rọ̀ ẹ̀sìn mọ̀ wọ àwọn tó ju torí tó bá wọ àwọn tí wọ́n kéré sí ọ nínú ẹ̀sìn ìṣètọ́ ni wọ́n mọ̀ fún ọ nígbèrágà ọmọ àwọn ògbé àá ebi àwọn sáà ń sin kan báyìí ìbá àwọn eléyìí ò ṣe ṣe wò wọ́n o wọn ò ní jíkọ́ move àlìjẹ́nà tá a wá wí òun àti iná ọlọ́run ààyè ní méjèèjì ọ̀kan ni kọ́lọ̀ ń fi wá bọ̀ kọ́lọ̀ mọ́ fi wá bọ̀ kejì àlìjẹ́nà ni kọ́lọ̀ ń fi wá sí kọ́lọ̀ mọ́ fi wá sínú náà méjèèjì ó ti wà nù tọ́lọ́run bá dá ló sì jẹ́ pé ọlọ́run bá ń sọ nù áyà mìíràn ó ní u'iddat lil kafirin ìgbà tí ń ròyìn iná ọlọ́run ọba ní iná náà mo ti ṣe kínní mo ti dá apá òun náà lásẹ̀ apá lẹ́sẹ̀ kalẹ̀ fún àwọn ọ̀tá ọlọ́run anabi muhammad sallam wọn ní dọ́kan anabi ń yànnà fìlà lọ́wọ́ anabi wa ní inni ra'aytu janna mo rí àlìjánná nígbà tó yànnà fìlà lọ́wọ́ yìí fatana waltu minha unquda nínú àwọn èso àlìjánà ó déwájú mi mo fẹ́ já a báyìí wàláwọ́ àkàsòro tí ń bá lè já ni táwọn kan wá gbà mí láàyè kì í já ni láàkàtún mínú hùmá bákìyàtì dúnìyà gbogbo ilẹ̀ bá máa jẹ́ títí táyé ìparí ẹ̀sìn ní jẹ tán wàrà ayé tún náà mo tún wá rí iná wọ́n fi náà hàn mí falam ara kàlíyàwó mi máa ń zọrọ̀ kọ́tù afza èèrí nǹkan tí ọ́ dẹ́rù bà mí rí tó tó ìtìmórí yẹn nígbà tá a nàbẹ̀ ṣe náfìlà lọ makanu alijanna níbo la alijanna wa kò dàrú ọlọ́ni kálá inna kitabal aburori lafi ìlìyìn alijanna ń bẹ lókè lókè lókè lókè sama ibẹ̀ gbogbo kan sì ti pèsè nù ẹ̀ kò sí tẹkinọ́lọ́jì kan tí ó dé tí ó wà kọjá ìtọ́lọ́n ti pèpìà sínú àlìjánná gbogbo tẹkinọ́lọ́jì tí a ń lò yìí gbogbo tí ń ṣẹlẹ̀ fún ìgbádùn ayé ọlọ́run ọba tásìkò kọ̀ọ̀kan bá ti tó aláàní ọ̀tàn ìmọ́lẹ̀ sí ọpọlọ àwọn tí ó ṣe wọ́n wá ṣe yọ́ọ́ máa wá yẹ̀yìn lẹ́nu pé kí lélẹ́yìn ẹ̀ẹ́rí tàlìjánná ọlọ́run bá ní kò sẹ́ni kan tó rí rí ọlọ́run bá ní ẹ máa ṣe kìyàmù lẹ́yìn ìgbà tí ròyìn àwọn tẹ́ máa ń dìde lóru ọlọ́run bá ní ẹni kan máa ṣe kìyàmù lẹ́yìn tí wọ́n bá ń ṣe kìyàmù lẹ́yìn fala ta'lamu nafsun ma ukhfiya lahum min qurrati a'yunin kò sẹ́ni kan nù wọn tó mọ tí mo fi pamọ́ sínú àlìjánná jaza'an bima kanu ya'malun tí wọ́n máa jẹ́ san tí wọ́n ṣe ní ilé ayé ẹ̀rí pé sọ pé a ṣiṣẹ́ ó ṣiṣẹ́ ọwọ́ abéèrè àánú ọlọ́run ànábì lẹ́nu kọ̀ọ̀kan yóò lè wà jẹ́nà sàlọ́sàlám àfi pẹ̀lú àánú ọlọ́run wọ́n ní ẹ̀yìn kọ́ ànábì ní àtẹ̀mí náà àmọ́ kì í sáánú nìkan láì wọ́ tọ́lọ́ lọ́run sọ ń bí pé ó ní jàzá àt ọlọ́run lẹ́sàn-án bí máa kánú àmàlùn lẹ́ni tí wọ́n ń ṣe ilé ayé ló jẹ́ fún wọn ní ìtọ́jú òrírí tètè òsì gbọ́rí nínú àyà mi ó ní wájà záhùn bí máa sọ́bàrò ọlọ́wọ́n bá ní eléyìí lè san wọn janna táwọn àríra láti fi wọ́n sáré janna torí pé wọ́n ṣe sùúrù sùúrù ẹni tí ó bá wà janna yóò jó olùbẹ̀rù ọlọ́run ẹni tí ó bá wà janna yóò jó ní sùúrù ó ṣe sùúrù lérí tọ́à lérí ẹṣẹ́ ẹṣẹ́ ọlọ́run ó ṣe sùúrù lérí mọ̀ṣẹ́ mọ̀ṣẹ́ mọ̀ṣẹ́ torí mọ̀ṣẹ́ mọ̀ṣẹ́ nìyọ́ wọn wọ́ ṣe wá ṣe sùúrù lérí àdánwò àmì wò àmì wo tálíkà ni àìrówó náà àmì wo lówó ni ìdààmú kò máa dà á làmú bọ́bá sálọ bí wọ́n tún sálọ lé bá bọ́bá tún sálọ bí wọ́n tún sálọ lé bá. àmì ìwòlérí ààrẹ àti gbogbo àwọn nǹkan míì náà ẹ rí iná tiẹ̀ níbo lòun wà òun ò sí lókè torí àwọn èèyàn sẹ́ni òkè ìsàlẹ̀sàlẹ̀ ìsàlẹ̀ ẹ̀lẹ̀ ibẹ̀ ni jahannam wà òun náà tóbi síbẹ̀ abẹ́lẹ́ ọ̀nkọ́lọ́ ọmọdé ni kọ̀ọ̀kan wọ́n já síbẹ̀ ọlọ́ni kàlá ìnà kìtà balẹ̀kù járì ọlọ́run bá ní ẹ̀rí àyà àwọn pòkì láfi ìsìjì ọ wà nínú ọ̀gbun jahannam nísàlẹ̀sàlẹ̀ ẹlẹ̀ anábìwá muhammad sallallahu alayhi wa sallam anábì fayakulu lọ́ọ̀ ọlọ́wọ́n bọ́ máa sọ pé uktubu kìtàbà abdi fi ìlìyìn wá ìdó dal ard ẹrú mi tó sin náà ọba tó sì kú sérí ẹ ẹ mú lọ sí ẹ mú ẹ̀mí rẹ̀ lọ sí òkè sámà lọ́hùn nínú àlìjánà yóò máa wá sọ fún ẹrú ọlọ́wọ́n ọba tó wọn sí lọ́hùn uktubu kìtàbà abdi fi sijji fil ardi sufla ẹ mú òun lọ sí inú sàlẹ̀sàlẹ̀sàlẹ̀ ẹlẹ̀ nínú jahannam lọ àdìsí ànábì lọ sàlàyé bẹ́ẹ̀ ọlọmọsẹ ìsànù wa ẹyọ màá yá mi nílẹ̀ sí wa nínú àwọn nǹkan tí àwọn àlùfáà tó ń fẹ́ ká gbọ́yé nínú ọ̀rọ̀ àlìjánà àti iná ìjẹ́ alẹ́ jẹ́rìí pé lágbájá nígbà tó ti kú yìí ọmọ àlìjánà ni àbọ̀mọ náà ni. wọ́n ní gbogbo mùsùlùmí tó bá ti kú a lè sọpọ́ mọ́ àlìjánná ni a lè sọpọ́ mọ́ aná ni àfàwọn tí ọlọ́run bá sọ pé ó ti wọ àlìjánná àbí tá ànábì bá sọ pé ó ti wọ àlìjánná ànábì dákọ̀ àwọn mẹ́wàá kan àbí wọ́n ju mẹ́wàá lọ bọ̀dún náà àdéhùn yẹn mẹ́wàá ni wọ́n dákọ̀ mẹ́ ànábì àwọn yẹn ti wọ àlìjánná ànábì ni. abubakar ti wal janna umar ti wal janna usman ti wal janna ali ti wal janna talha ti wal janna ibn ubaydillah zubair ti wal janna abdurrahman bin auf ti wal janna sa'ad ti wal janna sa'id ti wal janna abu ubayda ibn al-jarrah ti wal janna al-hasan ti wal janna al-usayd ti wal janna ثابت بن قيس ti wal janna ukasha anabi ti wal janna àwọn tá anabi bá mention báyìí àwọn nìkan á sọ pé wọ́n ti wọ aljanna nítorí pé ẹ̀rí ti wá lérí ẹ̀ alùbọ̀ṣàrúnà bìrìjánù. sẹ́rẹ́ ni tí wọn ò bá mẹ́ńsàn kó kú sí mọ́sálásí ìta máa sọ ni pé tó àǹbẹ̀lọ̀ fún kọ́lọ́mọ́sàjọ wọ àdìjẹ́nà. lẹ́mìjẹ́ pé àwọn àmì tí wọ́n bá kọ orúkọ òkú wọ́n wà ní alimaruhum almarumu ni pé ẹni wọ́n ti kẹ́ tó ti wà láti jẹ́nà báyìí. bóòlù ṣe mọ̀ ta ló sọ fún ọ ọkàn mi lágbájá báyìí ó ní ìrọ̀lẹ́ màwùlá abẹ́lẹ́ ọ̀kọ́lọ́ ń bá ní kẹ́ ẹ̀ ẹni tí sì kú sídìí ẹ bọ ẹ gbọ́dọ̀ sọ pé ọmọ náà mi nítorí ọlọ́run bá ti ní bó bá wò wọ́n ọlọ́run bá wò lè ṣàforíjì fún níyì èyíkéyìí ẹ̀ṣẹ̀ tí ń ṣẹ̀ tí ọba ti ṣẹ̀ bọ̀ ẹ wàá mọ̀ bọ́yọ̀ ti wà lábẹ́ àforíjì ọlọ́ wọn lágbájá wọn ní à ní ma ń yọ tí mu wọn ní à ah, àwọn yìí ń bẹnu já náà bàbá yìí ìrọ̀lẹ́ àná ló kú à ah, ó ti bẹ̀rẹ̀ ìyá báyìí fáwọn sọ fún wọn. wọn lágbájá yìí ah, máa yọ àwọn yàwó yàwó yàwó bá sùn lẹ́kọ̀ọ́ kan pé ó sì náà àmọ́ ìmọ̀ kírun ọ̀rọ̀ rẹ̀ wà lọ́wọ́ lọ ẹni tí ń sin lọ́wọ́ ọba gan tí ò ṣe kàbáyìrì gan wọ́n ní àlìjẹ́rì àlìjẹ́nà lópin ìgbà tá a rí mẹ́síjì ipò ti dọ̀ mọ́ àlìjẹ́nà torí èyí tí ń ṣe níwájú wa lárí àmọ́ èyí tí ń ṣe ní kọ̀rọ̀ láàrin wa tọ́lọ̀ àmọ́ a lè sọ wípé alimashahuru lahun bin nari kẹsìrún alimashahuru lahun bin janna ashahadatu bin janna al'amma alkhasọwa kásọ̀rọ̀ èyí tí ń sọ yìí ká da ẹnìkan yàn ká da ká da ẹnìkan yarí wípé ọmọ àlìjáná ni kò sí nínú súnà ó ṣe wò kẹ́sìn rẹ̀ ó tó níta àmọ́ sọ ni pé ẹ̀bẹ̀lẹ̀ ńkọ́lọ́ mọ́sàbá fi wọ́n sí àlìjáná bó ṣe wò kẹ́sìn rẹ̀ wá tó tí ò bá ti ṣe ẹlẹ́bọ a gbọ́dọ̀ pé ọmọ náà ni ìdáàkàmọ́ ni pé ẹ̀bẹ̀lẹ̀ ńkọ́lọ́ mọ́sẹ̀ ni ọmọ náà àmọ́ gbogbo àwọn tọ́lọ́wọ́n bá ti ṣàlàyé àṣàhádàtul àmà tí ọlọ́wọ́n bá ti ṣàlàyé pé àwọn tí wọ́n bá ti ń ṣe nǹkan báyìí ọmọ náà ni wọ́n o tí wọ́n bá ti kú lórí nǹkan ọ̀hún ọmọ náà ni wọ́n. ọlọ́run ní àwọn kèfèrí tí wọ́n ń bọ̀ rìṣà àbí innal ladhina kafaru min alil kitabi wal àwọn tá a fún síra síwájú àtàwọn olóòṣà fínárì jahannam ọmọ náà jahannama ni wọn o nípa aláàtúsọ tí alùkìtàbí kan bá ti kú nasara ni àbí yahudi kò ní ìdíkọ́sọ ọmọ pé ah bàbá david yìí sì dá gan ọlọ́run tí ó ti sọ bí ti lọ àbọ̀lọ́wọ́ ti sọ ẹ̀kí ni wàá fẹ́ máa sọ ẹni tí ó ti kú lérí islam tó bá ti kú ọmọ náà ìyẹn clear ta clear rẹ̀ jama. àyà kura àmì èèyàn ọjọ́ mùsùlùmí wá ní sẹ́bù kan ti ń ṣe yàtọ̀ sẹ́bọ̀ torí tó bá jẹ́ mùsùlùmí ti ń sẹ́bọ̀ náà òun àtàwọn tá a wí náà kankan náà ni ni wọ́n àmọ́ kì í sẹ́bọ̀ àmọ́ lẹ́sẹ̀ mi ti ń dá tó lé mú wọn náà èyí bọ́ bá wọ fẹ́rẹ́ ọba sì wù ó lè jẹ́ ń yá kó sálì jẹ́ náà kọ́lọ́mọ jẹ́ wáyà kó tó náà wọ́n ní kọ́dà al-mubashshiruna bil-janna lárí àwọn tọ́lọ̀ wọn bá ní ọmọ náà ni wọ́n àwọn tọ́lọ̀ lọ́mọ àlùjánnà ni wọ́n àti ká ọlọ́run tí wọ́n dákọ̀ àwọn kan fọ́mọ náà ni wọ́n ọlọ́run dákọ̀ fìràwọ́ náà ọlọ́run lọ́mọ náà ni Abu Lahabi ọlọ́run lọ́mọ náà ni ìyàwó rẹ̀ àbí wọ́n múra àti wù hammalatul hatabi fi jidiha hablun min masadi ọmọ náà ni ọlọ́run kílẹ̀ rẹ̀. Abu Talib ẹ̀gbọ́n bàbá anabi bó ṣe wàhálà tó anabi declare rẹ̀ pé òun kà sì pẹ́ rẹ̀ kó ń bi iná tó ga wọ́n gbé wá sí iná tí ó lò tó kéré àmọ́ ìyá abẹ bí ìgbà tá a bá fi ògùn náà sí yẹn ní gìgírísẹ̀ tí eré yẹn wá ń sọ bí omi gbóná ni ìyá abẹ nù anabi sálàyé yẹn nínú hadith gbogbo àwọn tá a nẹ́bi tẹ́lẹ̀ ọmọ náà ni wọ́n yìí kí láwọn náà máa sọ wọ́n ọmọ àlùjáná <laughs> ẹni bá gbọmọ lọ́wọ́ àlùjáná yóò sì dọ̀ ọmọ náà nítorí ń pe ọlọ́wọ́ àtànẹ́bì ní irọ́ nìyẹn tó ti jẹ́ pé nínú ẹ̀sìn wa yìí adídì àgbọ́yé nípa ọ̀rọ̀ àlùjáná àtọ̀rọ̀ iná ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa àwọn aṣẹ́wò máa wá ṣe táà fi wọ àlùjáná. ìròyìn àlìjánà pọ̀ léyìí tẹ́ a lè èyí tó ga jù ń nínú ìròyìn àlìjánà òun náà ni pé èyí tó ga jù nínú ìròyìn òun náà ni pé tabadà àlìjánà á rí ọlọ́run á rí tani ojú oyin náà wọ́n máa wu ọlọ́run ọba wọn báyìí wọ́n máa wò báyìí ọlọ́mọṣẹ́ àfúrásùn náà wọ́n ti rọ̀ lọ kò wá sí ìgbádùn kan tó wà nínú àlìjánná tó tó kéèyàn máa rí ọlọ́run lẹ́yìn náà àwọn ìgbádùn mí náà tún wà ń bẹ̀ láwọn ìgbádùn àwọn ìgbádùn tilé ayé lẹ́yìn tọ́pọ̀lọpọ̀ àti àmọ́ ní bùkátà sí ọwọ́ nínú rẹ̀ pé innal muttaqina mafaza hada'iqa wa anaba àwọn tó máa wọ àlìjánná àwọn olùbẹ̀rù ọlọ́run bá ní o gbaa fún ọ ní ọgbà wọ́kà wá ibà àtọ̀rọ̀ọ̀bà á láwọn obìnrin wàká sàǹdì hákọ̀ á fún láwọn kọ́ọ̀pù tó wọ́n rírú ẹ̀rí nínú àlìjánná ọjà wà ń bẹ̀ tá a lọ́jà á lọ́jà supamakẹ́ẹ̀tì wà lọ́bẹ̀ ọkàn débẹ̀ ọkàn mọ́ra ń tọba ti ọmọ eh, mu tọba ti rí náà ni òníra kankan ọkàn mọ mu tọba ti kíni tọba ti rí nínú alìjánná oye alamani aláta ka hadithu gaasiya wujuhu yawma shikhasa amilatun nas tasla anaro hamiya tusqa min aynin aniya laysa lahum ta'am illa min dari' la yusmin wala yughni min ju' wujuhu yawma idhin na'ima wujuhu tutu ila rabbiha nazira وجوء يومئذ نعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية أو نبغى فيها عين جارية أو مي أو تعفو يتاري الوري أو أمي فيها سرر مرفوعة أو بيد تاري الوري أو أمي وأكواب موضوعة أو قوف تاري الوري ونمارك مسكوفة أو بلو تاري الوري وزرابي مبثوثة أو روغ تاري الوري tí wọ́n kó àwọn obìnrin wá fáwọn ọkùnrin wípé àwọn àwọn àwọn hóró ẹ̀yìn àwọn obìnrin ìmọ́lẹ̀ ní gbogbo ara wọn a mọ̀ pé ṣe màláìka làwọn lẹ́yìn náà àwọn èsì màláìka obìnrin tán lọ́wọ́ aláàlú jẹ́ nàná ni lámú yẹtùmẹ̀tẹ̀ hónú náà ń sun kọ́bùlà wọlé àjáàn ọmọ èèyàn bá wọn sòrí àlìjánu ọba wọn sòrí. fi ṣúgúlẹ̀ ń fa kìhún ní sọ́tù yasin ibi àwọn ọmọ àlìjánà wọ́n wà wọ́n bí sí gan wọ́n ní ìtumẹ̀ ìtumẹ̀ ni pé wọ́n bí sí lẹ́ni pé wọ́n mọ̀ dẹ̀sájà àwọn ọmọbìnrin tẹ́lẹ̀ kan dọ́dọ̀ wọn rí èyí ni tó bá ṣe sùúrù láyé mi o lè kó méjì papọ̀ o lè sẹ́ lọ́n kó tó fẹ́ gbádùn lọ́n o ṣe sùúrù ń bí ọwọ́ rẹ̀ lè gbádùn lọ́n eléyìí ìròyìn àlìjánà pọ̀ gan léyìí tá a lè kà á tán àmọ́ iṣẹ́ ò là wá ṣe tá a fi wọ àlìjánà làwọn sì ti wọ̀ ọ́ tán àníjáde mọ́ nínú àwọn iṣẹ́ àlìjánà ó dà ní kéèyàn bẹ̀rù ọlọ́ ọlọ́ni wà sí kọ́lẹ́lí nàtàkàw ilẹ̀ àlìjánà ti súnmọ́rọ́ ọlọ́run ní àwọn tí wọ́n bá bẹ̀rù ọlọ́run á kó wọn níjọ níjọ wípé kí wọ́n máa wọ àlìjánà nínú ẹ̀ iman mọ́jì iman rẹ̀ ọ bàjẹ́ bí iman rẹ̀ bá ti bàjẹ́ òun lè wọ ọlọ́run iná lẹ́bínà ámọ́nù wa amílù sọ́ọ̀lẹ̀ ha gbogbo àwọn tí wọ́n ní iman tí wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ rí káàní tìláhùn jẹ̀nà tó lè fẹ̀rẹ̀ dáwọ̀ àwọn ni wọ́n wà jẹ̀nà wọ́n di iman yóò bàjẹ́ o àsìkò tá a wá wà yìí àsìkò tí iman máa bàjẹ́. lẹ́yìn náà sùúrù gẹ́gẹ́ bó ṣe sọ síwájú wọ́n jẹ́ sáhùn bímọ sọ́barú jẹ́nà tán wà hàríra ẹ máa wà sùúrù nínú ẹ̀ òun náà ni kí èèyàn kọ́ mọ́sálásí man bana lillahi masjidan bana Allahu lahu baytan fil janna téèyàn bá fi lè kọ́ mọ́sálásí kó tó jáde láyé á kọ́ máa ń ṣàn fún nínú àlìjánná ẹni wọ́n bá kọ́lé fún àlìjánná kò ti wà àlìjánná àjọmọ́ nínú àwọn sàhábà kan lọ́wọ́ ní àwọ̀ ọ̀lágbára a lè kó dídí mọ́sálásí anábì wà pé ẹni wọn bá ń tóun kọ́ ń bẹ́ẹ̀ kò ju ibi tí ẹyẹ lè bà lé ibi tí ẹyẹ lè bà sí ìdajì búlọ́ọ̀kù sísì kan àbí tà ànábì ní tó wọ́n tẹ́lẹ̀ pé inú sí ogun rẹ̀ ló ti rọ́jú mu tó wá mú lọ mọ́sálásí wọ́n wá jọ yẹn papọ̀ bánà ńlá òun láwùjọ tàbí jẹ́nà ó ní ní máa ń ṣàn ọlọ́wọ́n kọ̀ fún òun náà tó bá ti jáde kíá ìyá rẹ̀ kú ọwọ́ à ń sòkú ọwọ́ à máa sọ̀ ń jó mọ́sálásí ń bẹ́ńlẹ̀ ọkọ̀ ṣe ìjó ìjó àtìlù àtasọ òun ni wọ́n fún láti jẹ́ náà wọ́n lọ ń sayẹyẹ fúnra rẹ ọ̀ sayẹyẹ fún yàrá àti bàbá rẹ wọ́n lọ fẹ́ kó àjọ àjọ tó dá ọ̀fẹ́ sí kínní ọ̀fẹ́ kó nínú àwọn iṣẹ́ àlìjẹ́nà ó náà ní asọ́wùn kéèyàn máa gba àwẹ̀ lọ́pọ̀lọpọ̀ Ramadan àtàwọn àwẹ̀ súnà wọ́n ní pé báàbù kan wà nínú àlìjẹ́nà wọ́n pè ní báàbù rọ̀yà la yadkhulu minha illa sa'imun àwọn nǹkan ò ní gbàbẹ̀ wọlé àfàwọn tí wọ́n bá ń gbàwẹ̀ dáadáa lẹ́yìn náà sunna àwẹ̀ sunna lẹ́yìn Ramadan lẹ́yìn náà kéèyàn máa kírun dáadáa kéèyàn máa kírun dáadáa kéèyàn máa kírun dáadáa asọ̀láàtù mẹ́fà wàlìjánà wọ́n ní kọ́kọ́rọ́ tó yẹn fi wàlìjánà ga kíni irun bí ọba ti sí kọ́kọ́rọ́ lọ́wọ́ rẹ̀ gbogbo ń tọ́ bá ti gbé lọ́wọ́ kọ́ fẹ́ gbé wọlé bó ṣe tó kọ́kọ́rọ́ wọn ò kéré tó bó ṣe òkè nǹkan tó fẹ́ gbé wọlé tóbi tó bẹ́ẹ̀ bá dé kọ́kọ́rọ́ fẹ́ wọlé bẹ́ẹ̀ ọba ti kírun kọ́gbàgbé àlìjánná ọlọ́mọṣà sọ níbẹ̀ ọ̀kan náà àwọn sàábà lè bá anamísà sọ́lá ó lóun fẹ́ wọ àlìjánná òun sì fẹ́ káwọn jẹ jòkó láàlìjánná ànábì náà ọfẹ́ wọ àlìjánná ọfẹ́ wọ àlìjánná a'inni ala nafsika bi kathrati sujud gbìyànjú kọ́ ọmọ fẹ́rí kanlẹ̀ púpọ̀ gbogbo àtọ́ba ti sàlùwàlá gbogbo àsìkò tọ́ba ti bọ́ sí mọ̀ anabi ni wọ bilal mo gbọ́ ohun ẹsẹ̀ rẹ lálìjánná kí ló máa ń ṣe tó fi dọ́mọ àlìjánná bilal ni ìdóhùn máa ń ṣe náà ni pé kò sígbà tóun ó ṣe àlùwàlá àfikún òun kíráka méjì pẹ̀lú àlùwàlá yẹn náfìlà púpọ̀ duha ọ̀yàn katókèrún zori mẹ́rin lẹ́yìn zori méjì lẹ́yìn magiribi méjì lẹ́yìn ṣáì méjì kátókásùbà méjì gbogbo àwọn náfìlà yìí nàgbé tó súnánù rọwátì anabi sallallahu alaihi wasallam ńlá amálẹ nínú hadith kan anabi ní gbogbo ẹni tí ń bá ń kí máa ń sọ lẹsìnẹsì aṣọ tàràkà fil yawm ẹni bá ń kẹràkà méjèèjìlá yìí lójúmọ́ wàláyìlà ń kí tọ̀sán kí tòru bánà Allahu lahu baytan fil janna Ọlọ́run wọn kọ ilé fún láti janna ẹni wàá lóhùn lówó tó ń fi kọ́ mọ́sálásí kí before ọ̀run after kò sẹ́ni tó lọ́wọ́ ọ̀kẹ́ bọ́ọ̀ bá ní one point five ó ní two million tó yẹ kọ́ mọ́sálásí mọ́ yẹn nẹ́fìlà méjìlá ní ojúmọ́ wà á tẹni tó kọ́ mọ́sálásí ten million ilé kan náà wọ́n jọ ṣe kí ni wọ́n jọ kọ́ fún yín àmọ́ ọ̀kọ́ mọ́sálásí kò tún yẹn nẹ́fìlà. rákà méjì kátó kásùbà rákà mẹ́rin kátó kí zórì rákà méjì lẹ́yìn zórì rákà méjì lẹ́yìn magrib rákà méjì lẹ́yìn ìṣà ọlọ́run ọkọ̀ máa ṣàfọ́ náà ní àlìjánná nínú àwọn nǹkan tẹ́yìn máa ṣe tẹ́yìn máa fi wà jẹ́nà kìyàmù lẹ́yìn kìyàmù lẹ́yìn kéèyàn máa dìde lóru lásìkò táwọn yẹn bá sùn láka méjì ni o mẹ́rin ni o ọ wà fi wítìrì ó fi ṣe kíni ó fi parí ẹ̀ gbọ́dọ̀ bá ń fi rọrùn fún yàn kéèyàn máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run nítorí pé nítorí mu ọ̀wà jẹ́nà lọ́lọ́run ṣe kíni lọ́lọ́run ọba ti ń ṣe rọrùn fún ọ lẹ́yìn náà kí obìnrin kọ́ máa tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ ní máa ń sọ́dọ̀ máa dìbẹ́ náà léyìí tí ò sí láwùjọ máa lé bọ́bá sì wà bóyá ló tún bóyá ló tún bíi five percent obìnrin tọkọrọ ní dákẹ́ yóò sì dákẹ́ obìnrin tọkọrọ ní ó tó yóò sì ló tó obìnrin tọkọrọ ní ànímọ́ balagbaya sọ̀rọ̀ ẹ̀ mọ́ tí ò sì ní lọ́bẹ̀ mọ́ obìnrin tí wọ́n sọ̀rọ̀ sí tí wọ́n náà ní sọ tiẹ̀ jẹ̀mọ́ obìnrin tí wọ́n ní tọ̀ ìtú ìtọ́wà lọ́wọ́ mi lónìí bá mọ́lẹ́jì ọ́ tí ó pè kí ni bó ní ká wá ṣe lé àwọn kan sì ń bẹ nínú nílé kan tọ́jọ́ pé báwọn ṣe ń ṣe ojoojúmọ́ ti wọn ìtẹ́wọ́n sì fi ń ṣe ni ìwọ náà bọ́ sí lẹ́fù wọn kó lè bá àfọkànlẹ̀ lọ́kàn balẹ̀ torí kò sí lọ́wọ́ ẹni bọ́bá ti wá ní òní sí lọ́kàn nítorí sọ fún ni pé kọ́lọ́ lè gbé àbí kọ́lọ́ lè yá àbí kọ́lọ́ ìdẹ́lẹ́sìn ládùúgbò anabini isa sọlá tìlmárà tó hamsa ha tí obìnrin bá ń kírun wákàtí márùn-ún rẹ̀ wàsọ́mọ́ ti Ramadan àti sunna wà áfíìsì ọtí fàríjà àti ń sọ abẹ́rẹ́ tẹ́nìkan ọba lásìkò lẹ́yìn ọkọ ẹ̀ wà àtọ́ àti zawjà àti wọ́n ń tẹ̀lé àṣẹ ọkọ ẹ̀ ẹ̀rin ọlọ́run wá gbé àṣẹ ọkọ ó gbé sí inú kàtígórì irun àtàwẹ̀ kí làlàhà wọ́n wá sọ fárábìnrin yẹn pé òdìkúlì mi àbúwá bìí jẹ́nà ti tàmánì àti ṣe ojú ọ̀nà tó wà lè jẹ́nà mẹ́jọ ni èyí tó wá wù ọ ni kò mú kí ni ó mú jàmá arábìnrin yẹn kí fẹ́ mú àlùfíì àlùfẹ́dẹ́sì àárín wọn fi sí àmóhùn àjẹ́nà tó dájú ọlọ́run ṣe nípele nípele nítorí pé àwa náà iṣẹ́ eré wa ìpele ìpele ni. obìnrin anabi sọ anabi sọ sọlá njọkan anabi ni ala okubirukum bi nisa ikum min ahli janna o wa nisa ukum min ahli janna ẹ di nsọ àwọn obìnrin tí ó bá yín wà janna fún yín anabi ni alwadud obìnrin tó ní sí ọkọ rẹ̀ gan kò sí fẹ́ mi kò sí fẹ́ mi nínú ìfẹ́ ọkùnrin mi lẹ́mí ẹ̀ mọ́ lẹ́yìn ìfẹ́ ọkọ ẹ̀. ẹ bá tú ọkàn obìnrin mi lẹ́nu ẹ ẹ ìfẹ́ eríṣiríṣi lẹ́bàá mi. eléyìí sọ màlìjánà anamí aliwadud ó nífẹ̀ẹ́ ọkọ rẹ̀ nìkan kò sí fẹ́ ọkùnrin mi lẹ́mí ẹ̀ mọ́ ó sì rẹ́dí láti bí ọmọ kọkọ rẹ̀ walud wàlàdà yẹ́lidú walud. Faul, ẹni tí tọkọ rẹ bá ti ní mo fẹ́ bí ma ṣe o yóò ní ah nígbà tí fẹ́ ni tọ èmi náà ti ṣe tán ẹ fàdó àná mi lọ́wọ́ kọ́lọ́ ràn mí lọ́wọ́ lérí ẹ̀ kì í ṣe ìtí ọmọ lọ lè sẹ́yìn tọkọ ó sì mọ ẹni tí ìbejì. alẹ́tì ìzà rọ́dìbàtì anábì ní arábìnrin tí sọ fún yín tí mo ní ọmọ àlìjáná ni tọ́ba fi lè tí ọkọ rẹ̀ bá bínú jẹ́ àti àtà tọ́da ayẹ́dà àfihàn òjì ha kò ní jọkọ̀ rẹ̀ sùn àfi tọ́ bá fẹ́ríjì yóò wá gba lọ́wọ́ mú báyìí lá àzókò gámọ̀dọ́n àtà tàrúdọ́ èyí ní sùn lé ní àfi tí ọba yọ́nú sí mi nítorí alẹ́pá àjẹ kásùbà lọ́la kámọ̀ sí kínní kámọ̀ jì ànábì láwọn obìnrin báyìí ọmọ àlìjẹ́nà ni wọn gbogbo ntàngbọ́ yìí ń túmọ̀ pé kèé ṣèrun nìkan àtàwẹ̀ nìkan làá fi wọ àlìjẹ́nà a máa fi wàá rí wọ àlìjáná lọ́lọ́run fi ń lẹ́sìn náà àmọ̀nù àwọn tó ní imán wá àmìlù sọ́ọ̀lì àti tí wọ́n tún ṣiṣẹ́ rí iṣẹ́ rí ìwà rí káàní ti láhùn jẹ̀nà tó lè fèrèdà òsì nùsùlà àjẹ́nà fèrèdà òsì nùwọ́ wà kọ́lọ́ mọ́sá fi gbogbo wa sínú wọn. nínú dáàmú nǹka tí máa ń jẹ́ sábà wípé àjẹ́nà kẹrẹ́ àtú ayatul kursi kéèyàn bá ti kírun ọ̀ràn yẹn tán kéèyàn gbìyànjú ní àwọn àtikárò tá à ń ṣe kéèyàn ka kursi yọ̀yọ̀ kò sí tí oníjọ́ wà jẹ́nà àfikún nìkan tọ́ba ilé kúbà ilé wà jẹ́nà Allahu la ilaha illa huwa pẹ̀lú kíta òye jọ jiná ni o Allahu la ilaha illa huwa rẹ yóò dé inú kọ́líbù kìsà Allahu la ilaha illa huwa kò sí yóò seven thousand seven hundred seventy seven tọ́mọ wa kàkàkùkà tó tún délé tó lè mú kankan tó tún àtọ́ṣẹ́ tọ́mọ gbígbà sóbì ìgbà àwo káàkiri àkùrìsí yìí nǹkan o kùrìsí yìí tó níbàámu pẹ̀lú débẹ̀ lọ́kàn rẹ̀ àti ntọ́nka lẹ́fìdá kí ni mo ka ayatul kùrìsí nínú ẹ̀ anabi sọ̀rọ̀ sọ́lám anabi ní rẹ̀ ayatul banat kéèyàn ọmọ tọ́jú ọmọ obìnrin gbogbo àtọ́nà bá fún lóbìnrin àdánwò ni o ẹni bí ọkùnrin náà àdánwò ní tiẹ̀ náà àmọ́ tiẹ̀ sẹ́pẹ́rẹ́ ẹni bá ti lóbìnrin ó ti wọ́sẹ́ ó ti wo ọlọ́run gbéṣẹ́ fún ni ọlọ́run ti wọ́n ṣẹ́ fún yọ̀ọ́ wàá máa béèrè lọ́wọ́ ọlọ́run kọ́lọ́run àwọn lọ́wọ́ lórí iṣẹ́ tọ́lọ́run ṣe kí ni tọ́lọ́run bá gbé fún anabi man kunna lahu salasa banati ẹni bá ní ọmọbìnrin mẹ́ta ńlẹ̀ fattaqa arákùnrin yìí bẹ̀rù ọlọ́run àwọn ọmọ rẹ̀ yìí náà wọ́n wá rí bẹ̀rù ọlọ́run lára rẹ̀ wa aqama alayhinna ó sì náwó lé wọn lérí ó wọn ó mójútó wọn ẹnìkan kan ọba wọn sùn tí wọ́n fi lọ lé ọkọ wọn ò sáláì má máa kírun wọn lásìkò wọ́n sì mọ ọlọ́run ọba wọn dájú káàna má ìfì jẹ́nà ti àkàzà ànábì ní èmi àti bàbá yẹn àjọ wà lálẹ́ jẹ́nà fìdáwùsì ànábì yóò dòkó lẹ́bàá wọn náà dòkó wọ́n jọ mọ́lẹ́ra wọn. nítorí ọmọbìnrin sọ̀rọ̀ tọ́ ọmọbìnrin ó sì máa lóyún mọ́ ọlá òsì nímà sì máa ṣẹ́yún mọ́ ọlá òsì bẹ́ẹ̀ bá wa tọ́jú ọmọ obìnrin èèyàn ní sùn ò ní sùn lọ́sàn-án ò ní sùn lóru gbogbo ìyá tó ṣe wàhálà lérí ọmọ obìnrin nítorí tóbìnrin bá ti da ayé ọ̀dà tóbìnrin bá ti da ayé ọ̀dà gbogbo ọba tí ó sùn lérí ọmọ obìnrin tó fi wá tọ́ tọmọ yìí sì wúlò fọlọ́ tó wúlò fún rẹ̀ tó wúlò fún lò àlẹ́bìlẹ́mi àti ẹ̀ àjọ wà láti dáná báyìí nínú ẹ̀ òun ni kéèyàn mọ̀ sí dáadáa sí níbọ̀ bóyá mùsùlùmí ni àbí kìí ṣe mùsùlùmí arábìnrin kan kú ní Madina arábìnrin yìí àwọn yẹn wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ wa ń gbọ́ arábìnrin ní kílẹ̀ ní arábìnrin yẹn máa ń ṣe ní inna fulanata tusalli layl ah kìí sùn lóru yóò máa ṣe tahajjudi ni wa tasumu nahar lọ́sàn-án báyìí ha, ní sáà na fi lisani aṣẹ́ ń tòzí jíra nàá àmọ́ lórí ìgbà tẹnu bá ro kó tó dákẹ́ èpè ìkara ọ̀rọ̀ kálukú ìfẹ́ tọ̀ Ànábì ní la khayra fiha Ànábì ní kò sóore lára ẹ̀ yíyá fi náà àlìjánná rẹ̀ rúkọ́ wa kò sí lálìjánná inú náà lọ́wọ́ báyìí látara ọ̀rọ̀ lásán jẹ́ wọn adékèyàn máa sọ̀rọ̀ dáadáa sí níbọ̀ yóò ṣe sábàbí kéèyàn wọ bó kéèyàn wọ àlìjánná nínú ẹni kéèyàn máa ṣe dáadáa sáwọn tí ń ṣe mùsùlùmí ẹ̀sìn wọn lòní bá wọn ṣe àmọ́ wọn máa ṣe dáadáa tó yẹ kó ṣe sí wọn lábala ìrànlọ́wọ́ lábala àánú ọ̀ da sí wọn níjọba ti dọ̀rọ̀ ẹ̀sìn nìkan ni ọ̀ jù ó yẹ wọn pé lákùndín nìkan wọlé ẹ̀dí anabidi man kọtala mọ ahada ẹni bá pa ẹni tí èsì mùsùlùmí láì ṣe kó òun tó òun náà fẹ́ ọwọ́ apá lámúyára hẹ̀rọ ahẹ́tà aljanna aljanna dọ́rọ̀ kó wọ́wọ́ ni anábì ní kò ní gbóòórùn bẹ̀ kí ló ṣe fún wọ́n bá lè jọ sẹ̀sìn ẹbí bàbá anábì adama lọ́dà bí gbogbo ó ní bàbá gbogbo yín bọ́lọ́dà rẹ lọ́dà anábì adama kámọ́ sẹ̀sìn gbọ́ yé o nínú ẹ̀ tí mamu yẹn wà aljanna hifzul farj wal lisan kéèyàn sọ àwọn rẹ̀ kéèyàn sì sọ abẹ́ rẹ̀ àbóbìnrin anábì muhammadu sallam anábìrin máa ń yẹ àtìmọ̀lì máa bẹ́ẹ̀ na làhíyáyì wọ́n máa bẹ́ẹ̀ na rìjìláyì àtìmọ̀lì lahu àlìjánà gbogbo ẹni tó bá fún mi garanti lérí àwọn rẹ̀ àti abẹ́ rẹ̀ ipò òun ò ní fi ba tèèyàn jẹ́ òun ò sì nípa bẹ́ẹ̀ òun ṣèṣekúṣe tóun ò fi kú lè bọ́ lọ́hùn èmi náà fún garanti pé yóò wọ àlìjánà tóun bá ti ṣe kọ́mọ retí àfàdé lọ́hùn nítorí pé méjèèjì yẹn òun náà ni aburú tí máa bọ́ mi èèyàn jù ìdéyàn jẹ sí ẹnu àti tí yóò fà bẹ́ ṣe bọ́bá sì ti jẹun tẹnu bá ti gba tiẹ̀ abẹ́nu ọmọ ṣe kíni abẹ́nu ọmọ béèrè tiẹ̀ tọ́wọ́ á ní sùúrù lérí ìyàwó ẹnìkan ó ní sùúrù lérí ẹlẹ́tọ̀ọ́ ẹnìkan kò wọn ṣe bẹ́ẹ̀ ni ò fa bẹ́ àdébì ní nígbà tí ṣe tiẹ̀ ìdẹ́mi náà tọrọ fún lọ́rùn ni pé yọ wà lìjẹ́nà ọlọ́mọsá àfihàn sínú àwọn tó wà lìjẹ́nà nínú ẹ̀ al-ihtisabu wa sabru ala mawtil walad kéèyàn ṣe sùúrù kéèyàn sì gbà fọlọ́n téèyàn bá rí kú ọmọ ọlọ́mọsá ìsọ níbẹ̀ ọlọ́mọ bá kádàrà rẹ̀ tó bá ṣẹlẹ̀ gbà fún ọlọ́mọ ihtisab pè nìkan umu sulaim umu sulaimu yìí ọ̀rẹ́ ọmọ ẹ̀ ọkọ wa jáde ọlọ síbi kan ìgbà tọkọ ó fi ọmọ ti kú umu sulaimu ọwọ afẹ bọkọ yẹn nu jẹ kọfẹ kápá tẹnṣọn mu ọwọ ara gbé ọmọ yẹn sí kọ́nà kan nínú ilé nígbà ọkọ dé ọkọ ní ọmọ ńkọ́ ó ní wúwa sáàkìrì ọ ó pèrè ọ̀rọ̀ síbẹ̀ nínú èdè lárúbáwá lóyè bá kú wọ́n máa ń lo sáàkì nù fún wọ́n sì máa ń lò fẹ́ni tí ó relax nígbà tí ọkọ rí ẹkún tí ń sunkún tí ó sì rí ti ń banújẹ́ ìtumọ̀ wo fún ìtumọ̀ pé relax lọ́ba jẹun tán ọ jẹun tán lọ́kọ́ bá ní kí ó mùsùlùmí kọ́ ọmọ bọ̀ wá nu yàrá káwọn ṣe sunna. sunna ní wọ́n tún ṣe sáàní àwọn méjì bá tún ní àṣepọ̀ ó mùsùlùmí tó jẹ́ ọ̀yàwó kọ̀fẹ́ kọ́kọ́ rẹ̀ ọ̀fẹ́ kínú rẹ̀ bàjẹ́ ọtẹ lọ́rùn nígbà wọn wá wẹ̀ tán tí wọ́n wẹ̀ jẹ́nàbà tán wọ́n jùkúlẹ̀ tí wọ́n parí náfìlà ọ wá pe ọkọ rẹ̀ pé bọ́ọ̀ bá dẹ́nìkan tí ọ yá nǹkan nílé kejì táwọn tó nìkan wá ní kọ́ bá wọn mú nǹkan òun nǹkan àwọn padà ṣé ọ yẹ kó fún àbí kò yẹ kó fún sọyọ kọ́ máa kanra ẹ wo àwọn obìnrin tí wọ́n pé kọ́kọ́ má dààmú yẹn priority lọ́dọ̀ wọn ni gbogbo ìjọba ti mú dààmú bọ̀kọ wọn wọ́n mú kó àbúsùlẹ̀mù wa ni irú ẹni tó yá nǹkan wọn nìyẹn nígbà tí òun lónìí ni ìgbà tí tiẹ̀ kọ́dà kọ́dà kọ́dà fún wọn náà ni nígbà wọn kanra kọ́dà kò lè kanra torí òun kò ní nígbà banújẹ́ kọ́ ah, àbúṣe mi kò lè banújẹ́ òun kò ní náà ẹni tó nìkan ló ṣe kíni lọ́gbà nkẹ́ ọwọ́ àtúntò fún ọmọ rẹ tó filẹ̀ láàárọ̀ ẹni tó ní ti ṣe kíni ó ti gbà. lọ́wọ́ àwọn ohun mìíràn là ń jẹun ah, ọlọ́wọ́n fẹ́ kí sọ́ọ̀kì yẹn kó ṣe kíni kó affect àlàáfíà rẹ̀ gbogbo obìnrin tó bá fún ọkọ rẹ̀ lápátẹ́ńṣọ̀n àbò ń fún ọkọ rẹ̀ ní stroke àbò ń fún ọkọ rẹ̀ ní àìbalẹ̀ ọkàn kò lè wà nìjánà. ẹ̀yọ́ màyá mi arábìnrin yìí ọgbà fọlọ́n arábìnrin gbogbo ẹni tó bá gbà fọlọ́n lérí ikú ọmọ tó bá ṣẹlẹ̀ báyìí mọ́ni yìí tàṣàbàṣà látàtà mi ń súlùbì yìí dákàlà lìjánà arábìnrin ẹni tọ́lọ́ bá gbọ́ ọmọ mẹ́ta lọ́wọ́ ẹ̀ ọlọ́run ọ̀fọ̀ mẹ́ta yẹn yóò fi fún lálìjánà ni o. kọ́ọ̀lá ti ìmọ̀ràn àtún arábìnrin kan nínú àwọn umahat àwọn ọmọ òjòun nígbà tá anábì ń sọ̀rọ̀ yìí òun náà wà náwó ó ní ya Rasulullah ìwé òjíṣẹ́ ọlọ́run wàsílẹ́yìn àwọn tá a ní méjì méjì ń kọ́ kọ́ọ̀lá wàsílẹ́yìn ní ẹ̀yìn tẹ́ ní méjì méjì náà ọlọ́run fi àlìjánà rọ́pò rẹ̀ fún nǹkan kan ò lè bólúgbàgbó òdodo láburú àfikọ́ lọ́wọ́ fi sàlìjánná fún tọ́ba ti ṣe sùúrù kọ́dà anábì ni ó débi ẹ̀gún tí máa ń gún yàn anábì ni wo ẹ̀gún tọ́ba gún ọ tọ́ba fèrè gbá ó wo oyé inú rúnrún ilé fífọ́ tọ́ba ti gbàgbé látọ̀dọ̀ ọlọ́run ló ti wá anábì ni ọlọ́run fi pẹ̀sẹ̀ rẹ̀ rẹ̀ ni ẹni bá ti pẹ̀sẹ̀ rẹ̀ rẹ̀ mo ní ọwọ́ àlìjánná ìgbésí ayé mùsùlùmí dájú àbí tí o bá dòkó gbẹ́kọ̀ lóko tí o bá dòkó gbẹ́kọ̀ yóò máa wá darẹ̀ láàmú ìṣòro ẹ̀yà kan ló ní yóò wá fa mẹ́sàn-án fún rẹ̀ nínú àwọn tí màá gé ọwọ́ àlìjánà òun náà ni kọ́lọ̀ ń gba ojú lọ́wọ́ yẹn anábìlẹ̀ ni tá a bá gba àbíbátáì tá a bá gba ìtún nífẹ̀ẹ́ sí jùlọ méjì tó wà ní wájú rẹ̀ tá a bá gbà á fi fún lálìjánà padà ní àwọn afọ́jú tó bá ní má ní ìbànújẹ́ ẹgbẹ́ tí ó pè é làálàláha lórí ìdùbí àlìjẹ́nà ẹ̀yin lẹ́ẹ̀kan ń bá mi káànú pé èyí ń ṣubú bóyá ń bá rí nàgà bóyá ọlọ́lọ́mọ tí máa fojú ṣe àmọ́ ti sàdéhùn òun yìí ti sùúrù ojú tó wò ọba yóò fi compensate òun pẹ̀lú àlìjẹ́nà ni anábì ti sọ bẹ́ẹ̀ gbogbo àwọn ni wọ́n sìn tẹ́lẹ̀ pé máa jó owó ni afọ́jú tó ń ni abọ́dún bí sẹ́kìrì tí ń kírun abọ́dún kan lè bá nàbẹ̀sà sọ́là ó ní láàjìnnú máa ń yẹ kúndùn ní al-masjid ó ní ìyìn rí ẹni tí o, mú mi tí ó fà mí masalasi. tẹ̀tẹ̀ lọ sí mọ́sálásí ìyìn rẹ ni tí ó fà mí tẹ̀tẹ̀ lọ sí mọ́sálásí àdébí ní àṣẹmí ta nìdá ṣé bí òun etí rẹ òdì ẹ̀ bọ́ ń gbọ́ tí wọ́n bá pẹ̀rùn ó lóun gbọ́ fa ájì àdébí ní bọ́ọ̀bà ṣe dé mọ́sálásí ọ̀dọ̀wọ́ rẹ̀ lọ́lẹ̀ kírun mọ́sálásí ẹ wá wo wàhálà tí wọ́n ṣe kó tó débi wá wo wàhálà tá afọ́jú ó ṣe kó tó ṣe kíni kó tó dé mọ́sálásí nínú ẹ̀ ó lẹ́ làárẹ̀ tá a rẹ̀ bá ṣèyàn tí èyí bá ṣe sùúrù ọlọ́run fi àárẹ̀ yẹn yóò fi ṣokùnfà àlìjánà fún yẹn afáwọn abdullahi bin abbas nínú àwọn afágbà ó ní níjọ́ kan wọn àti àtọ́ ibùn abi Rabah àtọ̀ ibùn abi Rabah àtọ̀ yìí sàábà lòun abdullahi bin abbas náà sàábà ni wọn ọlọ́mọba ní kẹ́ gbogbo wọn àtọ̀ ní òun wá dúró lẹ́gbẹ̀ẹ́ abdullahi bin abbas abdullahi bin abbas wa ń sọ fún un pé yá àtọ̀ ìwọ àtọ̀ aláwòríkà imra'atan min ahli janna ṣé ń fi arábìnrin kan hàn tọ́jú pé wọ́n ti kọ̀nfàmù àlìjánà rẹ̀ ètò ọmọ àlìjánà rẹ̀ àtọ́ ni afáwa abdullahi abbas ẹ̀jìn rí ó ní iyẹlẹ mọ́ra àti sàwùdà arábìnrin ti ń lọ dúdú yẹn arábìnrin dúdú ti ń lọ ọmọ àlìjẹ́nà bó lórí ó lànà bí lọ́kọ̀ fáwọn ẹ̀fà wọn ah, àwọn ilé ìmọ̀ ti ṣe rere jàmọ́ mébi ni gbogbo àyè sùn mébi ọlọ́mọṣẹ́ ṣàánú mébi ni jàmọ́ àmọ́ bẹ́ẹ̀ a sì máa sìn àmọ́ bẹ́ẹ̀ gbogbo tó di wa lọ́wọ́ tàbí wà lìjánná ọlọ́wọ́ tàbí mú kónú ayé wa. abdullahi bin abbas wa ni sórí arábìnrin dúdú yìí ó lè bá nàbì ń jọkàn ó sojú òun sọ fún ànábì pé ìnì òsùrà wàràpá máa ń gbé mi arábìnrin sọ fún ànábì bẹ́ẹ̀ ó ní bí mo ṣe wà yìí mo ṣe rí ìgbádùn ìgbádùn ìgbádùn wàràpá máa ń gbé mi. فادعوا الله لي أن يشفيني الله أن يشفيني وأبا من بلون كلون فمن الأفيا فقال عليه الصلاة والسلام أنا بني إن شئت وربني تبوى دعوت لك kí n ṣàdúrà fún yín ṣàdúrà fún ọlọ́run sì fún ọ lálàáfíà nísìnyí náà lọ gbádùn etí ń ṣe òní ṣe ọmọ wárápá wọn ò ní gbé ọmọ wọ̀nyí ṣe ti sọ̀bọ̀rìtì wọ́n bá sì wọ̀ ọ́ kó o ṣe sùúrù lérí wárápá wọn wàlákìlì jẹ́nà kọ́lọ́ òun fi wárápá fún ọ ní àlìjẹ́nà. tọ́ bọ́bá jẹ́mi àti ìwé láti oṣù mẹ́. àwọn èèyàn ti lọ kò sí tí wọn lè spend lérí àlìjẹ́nà tí wọ́n bá ní sójú ojú yìí ní ọ̀yọ́ bọ́lẹ̀ wọ́n làwọn ṣe tán tọ́wájú pé etí ni ó di tá a ti wà jẹ́ náà wọ́n làwọn ṣe tán. ní ayé wa ń díwọ̀ lọ́wọ́ kó o sì ní wọ àlìjẹ́nà. arábìnrin yìí ni kọ̀kọ́ láti asibir onírè ànábì ó ní sùúrù ní mú sùúrù ní sekí ní mú màá ṣe sùúrù. fi ìsìlẹ̀jáàbà rẹ lẹ̀ tó bá jẹ́ pé wárápá ní òṣùkùnfà àlìjánná ayé òun náà tẹ́lẹ̀ náà látòkè délẹ̀ kí làwọn wọ́ mẹ́ àlàáfíà òun tóun ní gan kí lòun fẹ́ fi ṣe ebi iṣẹ́ àlìjánná mi. faqalat ó ní rasul mọ̀kàn wá bè ọ́ ládùúgbà kan inni atakashaf tí wárápá òun bá gbé mi ara mi máa ń sílẹ̀ ara mi ń sílẹ̀ táwọn yóò máa wo ibi tí ó yẹ kí wọ́n rí ní ara mi fad'u llaha alla atakasha bá mi bẹ ọlọ́run gbogbo ìgbà tí ọba ti gbé mi kọ́lọ́run bọ́ pa mí mọ́ kíbi kankan máa hàn lára mi táwọn yóò máa rí fada'a laha anabi ti sàdúrà fún àdìsí wà ní Bukhari ó wà ní Bukhari. tó ṣe jẹ́ pé gbogbo ẹni tọ́lọ̀ bá fà dánwò kan nínú mùsùlùmí tó bá ti ní sùúrù kí lọ́wọ́ fi rọ́pò fún jama àlìjẹ́nà arábìnrin yìí tó ń bẹ ọlọ́run pé kọ́lọ́run ọba kó ṣàánú ìgbà tí ìwọ̀ bá wà tó wọ̀ bá sínú sẹ́ǹsì mọ́ kọ́lọ́run ọba kọ́kọ́ fa ara wọn ní kẹ́dínẹ́sì wọn ìwọ́n tó wá tẹ́lẹ̀ eré rẹ wá pé tẹ́lẹ̀ rẹ pé àwọn sọ fún ọ láti gbé ìpín ó ní ẹ̀sìn tàwọn yàtọ̀ sí ẹ̀sìn àwọn àlìdáyà lẹ́yìn gbàtí àyà ti kílà ní kura nínú àwọn tí ma mú yẹn wà jẹ́nà òun náà di kàfálàtú lìyẹtì kàfálàtú lìyẹtì kéèyàn máa tọ́jú ọmọ tí bàbá rẹ̀ ti kú anabi ni ana anabi lemi wakafilu liyatimi filijanna àti ẹni tí ń tọ́jú ọmọ tí bàbá rẹ̀ ti kú hakaza bá a ṣe jọ wà ní o wàkọ́ọ̀lá bí òṣùbọ̀ àyíhí àtàbàbà wal usto anabi wa fi ìka àfàbẹ̀lá àti ìka àárín ọwọ́ fi méjèèjì ó fi ṣẹ́gbẹ̀ ara wọn anabi ni àkàdà bẹ́ẹ̀ mi àti ẹni tí ń bá ń tọ́jú ọmọ tí bàbá rẹ̀ kú bá a ṣe jẹ wà lálẹ́ jẹ́nà fìdáwùsì sọdọ́lọ́wọ́n ọba lọ dá ọmọ yẹn ó wá fi bàbá rẹ̀ ó fi tì í kọ́ba tọ́jú ẹ̀ òun náà ló tún wá gba bàbá rẹ̀ sọ́dọ̀ ó wá akẹ́ni tí ọmọ tọ́jú ẹ̀ ọmọ ń sì gbọdọ̀ gbà tọ́jú ànábì wa ni ẹni bá wá rẹ́dì fún wọn tọ́jú ẹ̀ kọ́pàdé mi lálẹ́ jẹ́nà. abẹ́lẹ́ ń kọ́ sọ́ọ́ alamọ́sá ṣe wá lọ́mọ àlìjẹ́ gbogbo iṣẹ́ eré pátá tọ́wọ́ ní koran látọ̀kẹ́dẹ́lẹ̀ òun náà ní iṣẹ́ àlìjẹ́ náà gbogbo iṣẹ́ bú pátá tọ́wọ́ ní koran pé a má ṣe òun náà ní máa ń díyàn lọ́wọ́ àti wọ àlìjẹ́ náà pẹ̀lú ìyọ̀ǹda tọ́lọ́wọ́n ọba gbàtàwá tún ní halkọ insha ọ̀rọ̀ nípa iná àti ntí múyàn wọ̀ àti bíbẹ̀ ṣe tẹ̀gbá ti gbálẹ̀ jẹ́nà tọ̀ èyí ń ná agbọ̀dọ̀ mú wa torí méjèèjì náà làwọn àdúgbò sẹ́la káwá sọ̀kan ká mọ́ sọ̀kan ni mẹ́sẹ̀jì ò tí pé àmọ́ kì í ṣe tẹ̀rù bíbá o kálíbà nípa ayọ̀ ọlọ́run kálíbà wà lìjẹ́nà èyí táwọn abẹ́lẹ́ wọn bá ní pé aláhùnmá iná nasàlùkà lìjẹ́nà tàwọn ọmọ kọ́rọ̀bà ilé hàmì káwọlì àmàlì ọlọ́run abìọ́ fi wá sínú àlìjẹ́nà iṣẹ́ tí ó mú wa wá wọ̀ ọlọ́mọṣẹ́ yìí fún wa wa na'udhu bika minan nari wa ma qarraba ilayha min qawli wa amal iṣẹ́ tí ó mú wa wọná àti nánà fún rẹ̀ ọlọ́mọṣẹ́ sọ ní bẹ́ẹ̀ adkhilna daraka daral abrar ọlọ́mọ fẹ́ aṣọ́nà àwọn tó wà lìjẹ́nà la tudkhilna an-nara qabla al-janna mọ́jì àtọ́nà wò kátó wà lìjẹ́nà ọlọ́ allahumma nas'aluka al-huda wa tuqa wal afafa wal ghina ìbẹ̀rù ọlọ́wọ́ ọba ìrọ́jú àti sùúrù ọlọ́mọṣẹ́ fẹ́ ní kọ̀ọ̀kan wa nasaluka ya rabbana ibadatan khalisatan ìjọsìn léyìí tí ò sí rí yàwó ń tí ò síkárì níbẹ̀ ọlọ́mọṣà fi ta wá lọ́rẹ gbogbo ṣẹ́ta ṣe ọlọ́mọjọ́ bàjẹ́ ọlá agbára ọlọ́wọ́n bá wa ọlá àánú ọlọ́wọ́n bá wa subhanaka allahumma wa bihamdi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa salaamu alaykum wa rahmatullahi wa barakatuh. àwọn tá a bá ní ìbéèrè láàrin ìṣẹ́jú márùn-ún inṣàlá lọ́ọ́ alẹ́ wọn. number one number two three four ó tó báyìí na five class. náà ẹ lo straight straight ìbéèrè pápápá náà. bẹ́ẹ̀ni. jẹ́ ọtí ọkọ mọ́sálásí àwọn ta lọ́kọ́ fún àwọn mùsùlùmí wọ́n á pè sákèésí lérí ìwà kan tí wọ́n lọ́ba ti mọ́sálásí ẹ ó ti àlìjánà náà ó ti àlìjánà náà ẹ wà á lè fẹjọ́ rẹ̀ sùn àwọn àfáàgbà tó bá wà láàrin ìlú tí wọ́n pè kí ló fà á tó fi ṣe kínní tó fi ti mọ́sálásí nílẹ̀ Yorùbá ń bí ẹni bá ti kọ́ mọ́sálásí yóò jòkó sí díẹ̀ oyé. Okay? bàbá kan bẹ lọ́nà ọ̀nà ọgbà mẹ́ọ̀ ládùúgbò àwọn alájí alẹ́ mi yóò ní ẹyẹ ìpẹ̀rún ìmọ̀mù òjìde nígbà kan mo wá ń gbọ́n wọn lásì lọ́bàdì ọ̀yá ṣìkámà mo wá ní bóòlù ẹni yìí jẹ́ ìmọ̀mù tí ó ní ara dìde gan kò dìde kí ni àwọn lòun ní mọ́sálásì ọlọ́run sọ ní bẹ́ẹ̀ tí èèyàn bá ti kọ́ mọ́ṣáláṣí dáwọ́ jẹ́ pé èyí téèyàn fẹ́ gbà àlìjánnà lọ́rùn èèyàn ti fún gbogbo mùsùlùmí tó wà ní kàràkàrà bẹ́ẹ̀ wallahu alam. number two. No. olóòṣà tó bá níbi help tá a lè ràn lọ́wọ́ olóòṣà tó bá níbi help tá a lè ràn lọ́wọ́ a lè ràn lọ́wọ́ tó bá jẹ́ pé ọ̀rọ̀ rẹ̀ personal pé bá ń pa àbónídìí owó àbónídìí oúnjẹ Umar bin Khattab ọjọ́ kan ó rí ọ̀kan nínú àwọn jù ó tún fọ́ lójú tí ń rìn káàkiri Umar wa ní kí ni sọ bàbá ó lé ebi ń pa òun ni òun ẹni tó fún un lóúnjẹ kò sí sówó lọ́wọ́ òun Umar wa fà á wa fà á lọ sí mọ́sálásí wa ní kan fún un ní oúnjẹ ó tún wá fún un lówó àwọn kan wá sọ pé ah zakati àwọn mùsùlùmí ni tí wọ́n dá síbẹ̀ yẹn ibẹ̀ ó ní ẹ̀gbẹ́ tọ́lọ́ ní ìnáwó sọ̀dà kọ́ọ̀sì lè fún kàrà ọlọ́run ní gbogbo sàárà àtàbà ti ní lọ́wọ́ àwọn tálíkà wọn ní o ọlọ́run ò ní ọjẹ́ mùsùlùmí àbí kì í ṣe mùsùlùmí nídìí bẹ́ẹ̀ èyí lè ràn lọ́wọ́ àwọn tó bá ti jẹ́ lérí ẹ̀sìn rẹ̀ èyí lè ràn lọ́wọ́ lérí. ẹni tí èsì mùsùlùmí ó lè wọ mọ́sálásí pẹ̀lú àwọn àdí bóyá a fẹ́ ṣe dialogue láti confirm sí Islam gẹ́gẹ́ bí àwọn kan tí wọ́n wá láti ìlú kan anamisa sálà ń gba àwọn alálejò sí mọ́sálásí wọ́n jọ ń sọ̀rọ̀ nípa Islam nígbà tí ìdásíkò ìjọsìn wọn tí wọ́n fẹ́ ṣe wọ́n láwọn tí wà confuse pẹ̀lú ànábì àsìkò táwọn sì máa ń ṣe ìjọsìn ló ti lóyún ànábì nítọ̀ ẹ bọ́ sẹ́gbẹ́ kan bẹ́ẹ̀ kẹsẹ̀ kí ni nígbà wọn sì ànábì ní ọyá ẹja máa bọ́rọ̀ lọ títí ló fi wá di mùsùlùmí àbíkọ́jọ́ tí wọ́n yà fẹ́ tù kankan sí mọ́sálásí ẹni yẹn òun lọ́mọ ṣe ó ti lọ́mọ nǹkan yẹn ṣe yóò ṣe pápápá yóò ṣe kí ni yóò jáde padà àmọ́ kẹ́ni tí èsè mùsùlùmí wá ní àfáà ìdákun orú mú mi lọ́dọ̀ mi náà mo fẹ́ sùn ní mọ́sálásì lẹ́sùn sọ́ọ̀sì lẹ́sùn ní sọ́ọ̀sì ọlọ́wọ́ àlẹ́ obìnrin tí wàá gan ti ń sin áìdọ̀ wọ́n ní kọ́ mọ́jòkó mọ́sálásì ọkùnrin tí wàá tó ní jẹ́nàbàlá wọ́n ní kọ́ yẹ̀ bá mọ́sálásì àbí ẹ̀hẹ́ bò ní ẹni tó ti ní jẹ́nàbà dọ́sìn fẹ́ dógún ló <laughs> àbí tó bá nídìí kọ́ lọ wéré kó sì padà wallahu alam. náà inshallah ta'ala ẹ ẹ dọ́bà ti. ẹni bá tòrò fóun ò ní jí lóru tọ́wá kí àti wítì àmì tó kíra ká méjì méjì rẹ̀ tọ́wá sí ni àgbọ̀dọ̀ kí wítìrì méjì ní òru ó tún wá jí lóru ó wá rí pé òun fẹ́ ṣe náfìlà mi yóò kàn mú tútúra kàṣọ wá ni tútúra kàṣọ ni ó ni rákàtà àlùfájìrì before kátó kí àárọ̀ ṣe tí wọ́n ti pèrún gbogbo na tó bá ti yàn tí wọ́n bá ti pèrún ó stop Allahu akbar Allahu akbar ó stop nẹ́fìlà. àníbi tí wọ́n ti pèrún ẹ gbọ́dọ̀ kí ìrun mi ma àfi rákàtà àlùfájìrì. ètò kù ni pé nẹ́fìlà rákà méjì tá a máa ń tánàbí ní khairu mina dunya ma fiha ànábì ní ó lóore ju gbogbo ayé àti ntọ́wà nù ẹ̀rọ òun nìkan ló kù tó yẹ ó kì ọ̀kan náà àwọn ẹni rẹ̀ kan jọ ni ó gbé Bill Gates wá bàbá tán ló lówó jù ẹ̀hẹ́n ó tún gbé àwọn tó lówó sí gbogbo àwọn olówó wa tó wọn ọwọ́ ni bí wọ́n ṣe lówó tó yìí bí wọ́n ṣe lówó tó yìí bọ́ bá ṣe nǹkan kan nítorí nítorí tí wọ́n lọ àwọn ní kí nìkan ó ní rákàtà alifajir wọ́n rọ́jú kó kí rákàtà alifajir ó lóore ju ayé lọ gbogbo di whole world àti tó wà nínú ayé sẹ̀gbẹ́ nínú ayé làwọn tó gé ti wá àtọwọ́ wọn tó fi jẹ́ pé bọ́ọ̀ bá rówó ṣe sàrà àwọn nǹkan tó máa ń ṣe tí ò ní bọ́ kéékèèké báyìí sì ni àmọ́ wa eré lásàdé mọ́sáàsì ìmáàmù ó ti ṣe kí ni àbíkán ti kírun dákàdójì ẹ lọ́n sọ níbẹ̀ nǹkan bọ́ gan fún yẹn sẹ́yìn rákàtà àlùfájìrì yẹn nìkan láàyè náfìlà méjì yẹn náfìlà mo fẹ́ tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run ẹ mo fẹ́ fi sin lọ́hùn rọ kò sí náfìlà mi ẹni ibi táwọn sàábà yapa ni mọ́sálásí ẹ tahiyatul masjid rákà méjì táwọn máa ń kíta bá wọ mọ́sálásí anábìtì ní kò sí rákà míì mà àbí lẹ́yìn méjì yẹn ọwọ́ àwọ̀ mọ́sálásí anábìtì sì ní gbogbo àtọ́ bá wọ mọ́sálásí ọgbọ́n ẹ̀dọ́gbọ́lá àfikún kí rákà méjì àwọn sàábà wá yapa táwọn kan bá ti dé wọ́n jòkó lẹ̀ kí ló dé tẹ́ àdẹ́bìtì ní méjì náà kátó kírun àṣùbà àwọn ní táwọn kan bá dé àwọn yan rákà méjì tí mọ́sálásí lẹ́yìn ìgbà tó ti yan ti fájìrì ńlẹ̀ kílẹ̀ ní ti àdẹ́bìtì kò sígbà tá a bá wọ mọ́sálásí lọ́sàn-án àtòru tá ti lálẹ́ wà láà gbọ́dọ̀ jòkó làbí ká yan rákà méjì wọn ò sì jà wọn ò sí kíni wọn ò jura wọn sójú wíńdò wọn ò jà nítorí ẹ̀ èyí máa ń lágbóyè ẹ̀sìn wa ni pẹ̀lú ìyọ̀dá tọ́lọ́wọ́n bá wa àmì ètò fìyàn lọ́kànbalẹ̀ òun náà ni pé ẹ àdìsí méjèèjì náà ló ṣiṣẹ́ tí ìyẹn bá kẹ́lákà àti ẹ̀lẹ́fàgìrì ní ilé pẹ̀lú ìyọ̀dá tọ́lọ́wọ́n bá tó bá wọ mọ́ṣáláṣí náà kó kí tahiyatul masjid òtàkùn tí wọ́n wà ní mọ́ṣáláṣí kí wọ́n tó pèrún rákà méjì rákà àmọ́ èèyàn wá bá àmì èèyàn bá wọn lẹ́yìn irun wọ́n wá kírun tán séèyàn lè ṣe rákà méjì yẹn ẹ̀rí wà lérí ẹ̀ èyí tí àwọn sàábà máa tá anábì sọ fún wọn ni pé wọn gbọ́dọ̀ kírun míì máa lẹ́yìn àṣùbà títí tó rùn ó fi ṣe kíni tó rùn ó fi yọ anábì kan wàá rẹ nìkan wọn sálámà tábàyì tó ṣe asàfúnla subhanallah tábàyì lè máa yẹn náfìlà anábì náfìlà wọn ni wọn ṣe kíni ni wọn tún yẹn ó ní rákà àtàlẹ́ fájírì tẹ́ ní ó lóore ju gbogbo ayé lọ ní kèébọ̀ àmọ́ lè ní orun fẹ́ sí jàmbá fún mi mo wá ní n sáré kí àníbi ní bó ṣe sáré kí náà kó sì wọnú ẹsẹ̀ bẹ́ẹ̀ kó wọnú ẹsẹ̀ bẹ́ẹ̀ gbogbo ẹni tí ọba ti bá wọn lé ìrùn tí ò kíráka àtàlẹ́ fájírì tábà ti sálámà tán gbára kó náà ọmọ sí kínní kọ́mọ sáré kì ọ̀dẹ̀ kìí ṣe pé báyà lẹ́yìn ìgbà tí tọ́jọ́ ti lọ gan o immediately lẹ́yìn àwọn àṣìkárò yẹn èyàn dìde ọ sáré mú rákà méjì yẹn wá pápápá wallahu alam ó ti méjì ó ti méjì now. wọ́n ti bí náà sọ ìdá akamal qada. òun náà ń pè ní tàtọ́yò tàtọ́yò gbogbo ẹni tí bá ti ń fún yín ní òfin tọ́lọ́wọ̀n sọ̀kalẹ̀ ọ̀fẹ́ ẹ̀bọ̀ tẹ́ ẹ bá ti ń tẹ̀lé ń tọ̀ ẹ̀ ń sìn ẹ̀ ń sìn gbogbo tọ́lọ́wọ̀n ní òní ṣẹlẹ̀ tẹ́nìkan ní yọ ṣẹlẹ̀ wọ́n ní lápèjúwe wọ́n ní ti ẹ̀hẹ́ ká máa sọ pé níjọ àlárúbà èèyàn gbọ́dọ̀ wẹ̀ èèyàn gbọ́dọ̀ wẹṣẹ́ láàárọ̀ ọjọ́ àládì èèyàn gbọ́dọ̀ ṣe kínní kan àwọn tíra nì á ti sàlàyé ní jùmọ̀jọ ni kọ́là kọ́là <laughs> ṣe èwùtò ọ̀dà kọ́ rẹ̀ <laughs> kọ́là ṣe èwùtò àtàwọn tíra mi náà ti gbogbo ẹ̀ àwọn àfàtọ́kọ níjọ́ nígbà tí wọn ò tí ì rí kéwú gidi làwọn náà kọ́ lẹ́yìn pé tọ̀ káfí sàǹfààní fáwọn yẹn lẹ́tà ni wọ́n padà rí i pé kò bá ẹ̀sìn mu kéèyàn máa sọ fún wọn pé ọgbọ́dọ̀ jẹyọ tó bá bímọ ta ló sọ bẹ́ẹ̀ kéèyàn nínú ìdílé yín wọn gbọ́dọ̀ jẹlá gbogbo ẹ̀ èèyàn ọlọ́run ọba ní ma ń fòfin lẹ̀ fún yẹn pé ẹ jẹ léyìn ẹ di ọlọ́run nítorí àwọn sọ fún pé bóun kí ni bí ọba kọsẹ̀ ọ̀tún kọ padà sílé alátakùn bá tàwọn di ọ kò ní dáa fún ọnu tọ alátakùn lọ jẹ́jẹ́ tiẹ̀ wọ́n náà sékiri wọ́n náà lọ wọ́n wá lọ òun náà wá <laughs> nítorí náà jẹ lọ ènìyàn papọ̀ takùn sójú ọ̀nà ni ó sì ó fi ka okun rẹ̀ kò ní ara rẹ̀ ọmọ bá tiẹ̀ lọ. ẹni bá nígbàgbọ́ nínú àwọn gbogbo àwọn kan báyìí bẹ́ẹ̀ yẹn bá ké nǹkan báyìí yọ ṣẹlẹ̀ bí ẹ̀kẹ́ yẹn bá ń gbé báyìí àbí tọ́wọ́ bá ń sọ báyìí nǹkan báyìí yọ ṣẹlẹ̀ bọ́mọ bá jábọ́ lẹ́yìn ìyá ẹ̀ ẹ̀yìn tí ò bá ṣe tutù kan ọkọ̀ méje ni ó ní kó tó di pé yóò stop wọ́n mọ̀ kú mọ́ lérí gbogbo àwọn àròrí burúkú yẹn tàtọ́ yóò rò wọ́n anabi ni atiyarọ ti ṣirikù anabi lẹni tí ń bá nígbàgbọ́ yẹn wípé nǹkan wọn ṣe ń ṣe bọ́ọ̀nù wallahu alam náà. sọlátọ̀lá asùrì nísìnyí àsìkò wo ni ó wọlé almost four four twenty ní asùrì wọlé four twenty ní asùrì wọlé ẹni bá kẹrù before four twenty lásìkò náà lọ́wọ́ kò nírun tó ṣe pé wẹ́dà ni ànábì fi kírun wẹ́dà yìí ni wọ́n máa change àsìkò oorun kì í ṣe aago àwọn ilẹ̀ gẹ̀ẹ́sì torí àwọn alẹ́ gẹ̀ẹ́sì ò tí ì dé kọ́dà àwọn ìsago táwọn ẹbí tó ṣe kíni táwọn ẹbí tó ń kírun bó wọn ṣe wá kí n gbà wẹ́dà ni wọ́n fi ń kì í bàbá ní longer day ọyẹ bàbá ní shorter day bí wọ́n ti lọ́ọ̀gì náà láti máa yọ máa fà yọ máa kúrú yọ máa fà yọ máa kúrú nítorí pé ànábì ní kí káàkiri magiribi tó wà ní tíra tílẹ̀ bá ti sún nígbà míì ilẹ̀ ó dé sùlágùn mẹ́fà bọ̀ nígbà míì ilẹ̀ ó sùlágùn méje nígbà míì sẹ́nitá ti nílẹ̀ ó ṣe kíni nílẹ̀ ó sùn ẹ̀hẹ́n àsìkò tílẹ̀ bá sùn náà ní magiribi kìí ṣe pé àwa ní permanent ní mọ́ṣáláṣí wa mọ́ṣáláṣí wa ti ń permanent àsìkò oye láwọn àsìkò kan wọ́n mọ̀ nírun láwọn àsìkò kan wọ́n ní sẹ́kẹ́ni wọ́n ní nírun èyí tó dájú ni àmọ́ ọmọ ìyá ọmọ ìyá ẹwà ẹgbẹ̀rún wa bí wọ́n bẹ̀rẹ̀ four fifteen ẹwà kí wọ́n four thirty àbí ẹ̀yin ìdajì náà lẹ́ni àmọ́ èyí tí ọkọ̀ rẹ̀ di gan ni pé ẹ̀ mírun ẹ̀ ṣe kí ni ẹ̀ mírun nítorí pé àsìkò oorun aláwọ̀ àpárò la fi wọ̀run láláwọ̀ àpárò bá ti wúlò gbogbo oorun ti ṣe kí ni gbogbo oorun ti wo adáwọ̀ lábẹ́ o títà àwọn wò wẹ́rẹ́ adáwọ̀ lábẹ́ o gbogbo àwọn ìmáàmù ni ọ̀láhìn wọ́n ti yarí lórí ẹ o àfi ká bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kọ́lọ̀ bá rọ̀ wọ́n lẹ́mìí. wallahu alam náà eh, eh. ó ti yẹn. ẹ̀yìn ṣe ti wẹ́dà àdúgbò wọn ọtí etí ń ṣẹlẹ̀ nígbà iṣẹ́ rí wẹ́dà ọtí weather òun gangan ní ìpìlẹ̀ ẹni tó bá mọ di scientific clock kò ní di ẹ̀ ẹni tó bá mọ scientific clock yẹn ó ti guide wa ó wà ní mọ́sálásí Madina àbí Maka ẹ̀hẹ̀ kan tó ń gbé síbẹ̀ àwọn ti jòkó conference conference conference làwọn tó ní gbogbo lọ ti jòkó lérí ti approve alhamdulilayi dábàá náà bá pé yín ṣe kí ni kò jù báyẹn lọ ẹni bá mọ̀ pé wẹ́dà nìkan lọ́wọ́ mọ̀ òun ní wago wọ́n sá ti kí lásìkò tí wọ́n bá ní àkì Allahu alam. tọ́ ọlọ́run ṣàánú náà. aláwo eh. bẹ́ẹ̀ sáà lè kírun sáà lè kírun bẹ́ẹ̀ àbí ẹ kí ni béèrè bẹ ṣé bàbá wọn kò gba kò tí ì gba fọ́ọ̀mù ẹni tí o àbí ẹni tí o láti bíṣàn ó ti yé tó ti lọ inú lecture hall tí tó náà display pé student lòun náà ìrọ <laughs> islam ni máa ń ṣáájú kéèyàn tó kírun ẹni pé òpó islam márùn ni alákọ̀ọ́kọ́ oníkanígbàgbọ́ ní ọlọ́run àní ah, nígbàgbọ́ nínú sà lẹ́yìn náà lọ́wọ́ kan irun ẹlẹ́ẹ̀kejì ẹ̀hẹ́ a lè gbé ẹlẹ́ẹ̀kejì sí alákọ̀ọ́kọ́ ẹ̀ tí ó bá ti kírun àti mọ́sálásí tọ́kọ̀ yẹ àti irun tó bá kí ń bẹ̀ kò ní gba aládá kò ní gba aládá lérè àwọn lè kírun àwọn lè kírun bẹ̀ lókun ìgbà tí ó bá ti gbé kíní ọ̀sá rẹ̀ sí síbẹ̀ wallahu alam kásọ̀ ìbéèrè tó kù kásọ̀ ìdíjọ́ mẹ́jọ insha Allah